وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من الله سبحانه وتعالى أترى جاتكم نبي محمد صلى الله عليه وسلم عليكم ويا جميع الله سبحانه وتعالى كما باوى صحابة النبي àtàwọn tó ń tẹ̀lé àwọn sàhábà tó gbé tó wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam tó fi jọ ìyàmù. Nàám, pẹ̀lú ọ̀dà àwọn subhanahu wa ta'ala lálẹ́ ìkò ní, a máa tẹ̀síwájú ìdí àtọ́rọ̀ lé lórí sírọ́tù sálà ìtàn àwọn ẹni eré tí ti kọjá síwájú ní ìta bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn ànábì Muhammad sallallahu alaihi nígbà tó jẹ́ pé bàbá máa ń ká àwọn ẹni rí ànábì náà làkọ́kọ́ sẹ́ni kàtó sáájú ànábì sallallahu alaihi wasallam nínú àwọn tá a pè lẹ́ni rí olóka tàbí ìtàn ànábì sallallahu alaihi wasallam sí àti bẹ̀rẹ̀ tí a bá gbàgbé ní ìjẹ́jọ́ nígbà tí a sọ èrè sí ọ̀rọ̀ tó sára àbáwọ̀ níbi ibi tí Allah subhanahu wa ta'ala tó ti pa ànábì láṣẹ ibi kó bẹ̀rẹ̀ sí máa ṣe fáwọn èèyàn nígbà tí Jibril alayhi salam nígbà tó yọ sí àlàkì nígbà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí wáhìn kọ́kọ́ dá nígbà díẹ̀ tó wà ní pé Jibril wá yọ sí àlàkì sallallahu alayhi wa sallam tó wá sọ fún àlàkì pé àwọn ìdáhùn tó ṣe kọ́ lọ nígbà ayélujára mọ̀tẹ́kùn kún fàáńdéw wọ̀rọ̀ gbẹgbẹgbẹgbẹgbẹ ayà rẹ̀ látara rẹ̀ ni ìpè iṣẹ́ tá a gbé hàn yìí iṣẹ́ tí jìbìlì wá jẹ fún yìí kìí ṣe kò wá fún wọn nìkan kìí ṣe pé wọn nìkan ló máa dá lò fún rẹ kìí ṣe pé ìmọ̀nà yìí wọn nìkan ló wà fún bóyá ni pé ó wà fún gbogbo àgbáyé ni gbogbo ayé ń yẹ fún kò látara bẹ́ẹ̀ ìyá anábì sallallahu alaihi wasallam dìde kò máa jíṣẹ́ fún àwọn èèyàn tó látara iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala pa Ànábì sallallahu alaihi wasallam láti ipe kó máa jẹ́ fáwọn èèyàn tó Ànábì níbi lásìkò tá à ń sọ yìí àwọn lábáwá wọ́n bẹ nínú aljahal wọ́n bẹ nínú àìmọ̀kan àìmọ̀kan tá à ń sọ fáwọn lábáwá nù rẹ̀ yìí kìí ṣe àìmọ̀kan tí àìlẹ́kọ̀ọ́kọ́ kìí ṣe àìmọ̀kan tí àìlọ́kọ̀ àìmọ̀kàkọ́ bóyá pé tá a bá ń sọ ìtàn nípa àwọn tí wọ́n gbárí tí wọ́n nímọ̀ nípa orí kíkọ nípa àwọn ọmọ ìsìnkú àmọ́ sọ pé àwọn lágbáwá nígbà asúrù lásìkò wọ́n àmọ́ ọmọ téèyàn bá gbogbo ẹ̀kọ́ téèyàn bá o bá ti sí níbẹ̀ tí o bá ti di pé ọlọ́wọ́ bá ní sí ojú ọ̀nà tòdú wo jẹ́ pé ẹlòmíì lè kọ orin bí ẹgbẹ̀rún ẹsẹ̀ orin lágbára ṣe é yóò kọ bí ẹgbẹ̀rún yóò fi hàn sórí tí wọ́n máa ṣe kọmpẹtíṣàn rẹ̀ ní oríṣiríṣi ọjà tó ti máa pàdé lọ́dọọdún ẹ wọ́n máa ṣe wọ́n máa ṣe kọmpẹtíṣàn nípa pé ah, sáré tó mọ orin kọjú nínú ìdílé ìdílé kọ̀ọ̀kan tó síbẹ̀síbẹ̀ náà àsìkò tí wọ́n lò yẹn wọ́n pè ní kíni àṣòwò ìjà ìlú ìyà period of eh, ignorance. nítorí pé wọn ò mọ ẹ̀sìn ọlọ́wọ́n bá àdìgbò dá wọn ò mọ kankan pé eléyìí ló dá eléyìí ni ò wọn kàn fún gbogbo kan lọ ni sọ yìí wọn a máa fẹ́ẹ́ balẹ̀ fún òòsà ìdílé lọ́dún òòsà káàbà tó táà ń lọ bẹ̀ lónìí táà ń lọ lè ṣe kí táà ń lọ lè ṣe hajj ní òòsà bíi three hundred and fifty òòsà káàbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìdílé àwọn obìnrin àwọn obìnrin tó bá bí ọmọbìnrin gbà wọ́n ká fún àbùkù ni wọ́n ká fún bí bí dọ̀tí ni wọ́n ká fún bí ìwé ìbànújẹ́ ni tó bá fi hàn sí ogun ìyàwó rẹ̀ bí obìnrin inú wa máa bàjẹ́ wíwé pé òun ìfẹ́ fún bí obìnrin ẹni tí ò bá lè gba ìtìjú ìmára tí ò bá lè gba ìbànújẹ́ àti ìró ìbànújẹ́ tó ń ìmára yóò wá gbé owó ọmọ tó tẹ̀ bí ọmọbìnrin tó tẹ̀ bí yóò jùlọ lọ lè ti wọ́n máa rí bíà Allah subhanahu wa ta'ala tó máa ń dáhùn ààrẹ wọ́n ni wàyí làbú ṣíra àhàdéhùn bèrè wọ́n ni ya fún ẹlòmíì ní rò pé àwọn ẹni ó kún obìnrin ẹ̀rì kó jùlọ ti ṣe yí padà nítorí kí ni tó ìmọ̀ bí ìbànújẹ́ wọ́n fún inú míì قد يتوارى من القوم سوء ما بشر به أن يمسكه أو يدسه في التراب yóò mọ̀ wá fara pamọ́ kò ní bẹ́ẹ̀ jáde lọ́sàn kò ní káwọn yòó rí kò ní gbàgbé tábìlì bá wà látara kí ni nìtú ìmọ̀ àbú ṣọ̀rọ̀ bí látara látara ìwé balùwẹ̀ tó fún ìyàwó rẹ̀ yóò bẹ̀rẹ̀ yóò mọ̀ wá ronú pé èwo ni kí n ti gbẹ̀ ayé ti gbogbo abúlé tó sọ̀rọ̀ fi tọ̀rọ̀

làǹkúmí ẹnìkan owó ọdún oko ẹnìkan yóò ti da ogun lẹ̀ wọ́n wá jẹ fún fásitì wọ́n ẹlòmíì yóò dàgbà sínú ogun yẹn wọ́n tún wá kàtọ́ rẹ̀ fara pé ní bá ti láyé má àwọn alábàjá wọ́n ti báyìí báyìí fún wa o ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ gbẹ̀sán owó àwọn ọ̀sán báyìí òun ní bẹ káwọn máa káwọn obìnrin ó máa rìn òwò kama ṣe jìnnà kama ṣe ra gbogbo eléyìí ní bẹ síwájú káàdé sallallahu alaihi wasallam tó dé nígbà tí Allah subhanahu

lórí nǹkan tẹ́ bá wọn bàbá yín tí wọ́n ń ṣe nítorí pé tẹ́yìn bá bá wọn aṣíwájú tí wọ́n ń ṣe tí ò bá ti sí ẹ̀rí bẹ̀ fún yà èèyàn máa ń pa nǹkan yẹn nìyí lọ́tọ́ àbá yín náà ń ṣe lọ́tọ́ ẹ̀ awàlẹ̀ òkàánà àbá òhun láyà àpèrú dàjẹ́ àmọ́ láyà àtàdù Allah subhanahu wa ta'ala sọ fún pé ó àwọn amúpẹ́ láti àgbẹ̀ àká ìwọ́n tó kú díẹ̀ káàtó olóhun tí wọ́n mọ sọ́ni ṣe tí wọ́n ṣe wàlá ìyá ìtajú látara ìmọ̀nà olóhun tí wọ́n ṣe kẹ́ iná wọn bá lọ bẹ́ẹ̀ so anabi sallallahu alaihi wasallam anabi dé anabi wa kìlọ̀ fún wa nígbà tá anabi dé nígbà tí aya sọ fún anabi sallallahu alaihi kìlọ̀ fún àwọn kọ́kọ́ lè kìlọ̀ fún àwọn fámìlì rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn tí àwọn náà ló kọ́kọ́ lè kìlọ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi wa pè wọn ó pè gbogbo àwọn ìdílé rẹ̀ jọ ó pè àwọn fámìlì ìdílé ìdílé ìdílé yaba ní abdulnas yaba ní haji. anabi wa pè gbogbo wọn jọ nígbà tí anabi ránṣẹ́ pè wọn gbogbo pátápátá ni wọ́n dá anabi lóhùn nítorí pé wọn mọ́tà anabi fẹ́ sọ fáwọn wọ́n sì gbé anabi sallallahu alayhi wa sallam yìí àwọn ò bá ìbàjẹ́ lọ́wọ́ rẹ̀ rí àwọn ò bá ìrọ́lẹ́nu rẹ̀ rí àwọn ò bá ìwà kèéta lẹ́nu rẹ̀ rí àwọn ò bá ìwà jàmbá lẹ́nu lọ́wọ́ rẹ̀ rí tó látara bẹ́ẹ̀ wọ́n wá dá àtàkùn bá wà lè fọlá lọ́wọ́ ànábi wa sọ fún wa pé tí n bá sọ fún yín wípé àwọn ọ̀sán bọ̀ wá kó bu jà wá nílùú maka látàkọ́ wù báyìí tẹ́gbà túbà lẹ́yìn nígbà tí wọ́n mú kan fún yín lérò àwọn lè ṣe dáa nígbà ọgbọ́ máa ń jà rọ́ọ̀kì náà àlejò kẹ́sìbà àbárọ̀ wọ̀nyí tó dà nígbà ọgbọ́ kílá anábì fi eléyìí ṣe ẹ́n anábì fi eléyìí ṣe bí tẹ̀bùlì kí ni wọ́n pè sí tẹ̀bùlì bí pèámù ó fi introduction fún wa bi fi tẹ́sí trust fún wọn nígbà anábì sallallahu alaihi wasallam so eléyìí wọn ó jẹ́ ká anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká anábì onífọ̀kàn balẹ̀ ìpè kíni ìpè àà ah, ìtì bá wa sọ fún wa ó yẹ ká ṣe kíni ó yẹ kí wọ́n gbà á tẹ́ ẹ̀ bá sì gbàgbé àti sàlàyé fúnra níwájú rí ìpè nígbà tí wọ́n rọ́pọ̀ tó kún náà wà yìí nígbà tó sọ fún àtẹ́bí sọ̀lá wà lẹ́wọ̀ sàlá ìpè bóò ni ò bá ṣe rí bóò ni ò bá ṣe dáa ó jẹ́ pé nígbà tí ilé àtẹ́bí sọ̀lá wà lẹ́wọ̀ sàlá mo bá jáde tó bá máa sàlàyé fáwọn ìjọ rẹ bóò bá ṣe rí kí n wà láyé lásìkò yẹn kí n sì lágbára kí n ràn lọ́wọ́ nígbà tí mo bá lé jáde ẹ̀rí pé tó jáde lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam náà ni pé àwọn amúkùnrin yìí hàn ànábì ni wọ́n lè jáde nítorí pé ìwà ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ti fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam àti pẹ̀lú bá ànábì tẹ̀sí pẹ̀lú wọn ànábì òun náà ta pé kíní kan bẹ tó ń wá lè sọ fún wa pàpà jùlọ kó wá jẹ́ pé tó ń fẹ́ fi pè wọ́n sójú ọ̀nà pàpà kó wá tí ó fi wá tí wọ́n wá léwu jáde kó nínú ìlú anábì òrùkú yóò tẹ̀lẹ̀ àmọ́ Waraqah ibn Nawfal ó fún anábì sallallahu alaihi wasallam ní òru ipe à wọ́n lé ọ jáde nítorí pé kò sí anábì kan kò sí òjíṣẹ́ kan tí ó mú irú tí wà anábì sallallahu alaihi wasallam mú wa àyàbí kan ṣe kí ni ìlà òòdì àyàbí kan bọ́ àtọ̀tà àyàbí kan bọ́ kùtì nígbàtí ayé àtàtọ̀ yìí wà á ń bèrè àṣírò sákàlẹ̀ àkọ̀rọ̀bì nígbà tó sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam anábì wa pé gbogbo àwọn fámìlì rẹ̀ jọ ẹ̀rọ tó wà nínú sọ̀rọ̀ yìí Bukhari nínú hadith àwọn abdullahi bin Abbas radiyallahu anhuma nígbàtí ayé àyè sọ̀kalẹ̀ fún anábì tó sọ pé pé ìlọ̀ fún àwọn tí wọ́n súnmọ́ jù nínú àwọn fámìlì rẹ̀ abdullahi bin Abbas ó ní kharaja rasulullahi sallallahu alaihi wasallam anábì wa jáde nígbàtá anabi ó jáde hata fa ìdá sọfà bàhátà anabi wa lọ lè kú òkè sàfà òkè sọfà sáàmù sọ pé wọn mú sàfà sáàfà àti márùwà òkè ni anabi wa kú òkè yìí bàhátà anabi sallallahu alayhi wa sallam anabi wa pariwo anabi wa ni ya sọbàhà anabi wa kí wọn nígbà tí wọn bá kí wọn pé sọ gbogbo yẹn káàárọ̀ o ṣé o pariwo anabi kí wọn láàárọ̀ kùtù fọkọlù man wọ́n wò pé àtàlẹ́ ah, lè fi ń pariwo láàárọ̀ tuntun mú mi torí pé lásìkò yẹn kò sí máìkì kò sí omi nígbà tí wọ́n fi gbọ́n ju pé oṣù kìíní pé gbogbo òkè tó ga ní ìwà pépè àwọn ohun yóò kárí gbogbo òkè yẹn bá wà nígbà táwọn ẹni wá pariwo àwọn ẹni mọ̀nà hàlá pàṣípàmà òwú rẹ̀ gbogbo wọn ti dé kìíní gbogbo wọn ti kójọ lọ́dọ̀ àdáni sọ̀rọ̀ àwọn àlẹ́ فقال النبي عليه الصلاة أرأيتم إن أخبرتكم أن خيلا تخرج من سطح هذا الجبل أكنتم مصدقين النبي ní ti bá sọ fún yín ipe àwọn ẹṣin kan bọ̀ ẹ wọ́n ń bọ̀ sọ́kọ̀ akókòjà yìí láti bí ẹ̀fà òkè apáta tó mọ̀ wáyé Ànábì sallallahu alaihi wasallam ní أكنتم مصدقين ǹjẹ́ gbà mí gbọ́ àbẹ́ẹ̀ ní قالوا ما جربنا عليك كذبا إذن وقع النبي صلى الله عليه وسلم náà ni pé àbárọ̀ lọ́wọ́ yẹ ìtumọ̀ yẹn náà ni pé kò ní ìdìbò tẹ̀síwọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ wa pé agbọ̀bọ̀ àgbọ̀ àbá àgbọ̀ ọgbọ́ àbárọ̀ lọ́wọ́ rẹ̀ èdè káà nígbà ọgbọ́ kọ́ọ̀lù anábì tẹ̀wá mú níta anábì mú bọ̀ gángan anábì wa sọ fún wa pé fa inni nàbírù lakum bẹ́ẹ̀ sẹ́rí mi yóò ó di àtọ̀sí Muhammad tẹ̀lé o ó ti àlọ́dí muhammadu ẹjọ́ ń gbé pọ̀ tẹ́lẹ̀ o láti ọdún tòní fa inni nadhirul lakum mo ti di olùkìlọ̀ fún yín lónìí Allah subhanahu wa ta'ala ti gbé mi dìde láti máa kìlọ̀ fún yín bayna yaday adhabin shadid mo jẹ́ olùkìlọ̀ fún yín láàrin ìyá ìyà tó jẹ́ ìyà tó nígbà tí anabi sallallahu alaihi wasallam tánàbí ó sọ̀rọ̀ ìtàn ẹni tí ó kọ́kọ́ dáhùn ẹni tí ó kọ́kọ́ sọ̀rọ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ nípa àwọn tánàbí kójọ yìí gbogbo àwọn àgbàlagbà ni àwọn ń kó anabi àwọn abuja àwọn abúlé gbogbo wọn báwọn oníṣẹ́ àwọn ọmọdé gbogbo ọkọlọpọta tánàbí sallallahu alaihi wasallam kójọ tánàbí sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ìfà àwọn àbútọ́lì wọn náà bẹ̀ bẹ̀ àmẹ́ni tí ẹnu rẹ̀ wá bẹ́ẹ̀ bá ti ṣe ó sì mọ̀ sí máa rẹ̀ kò ní ṣe ó sì máa lọ jẹ́ kí rẹ̀ ẹ́ ìwọ ní ṣe àmọ́ inú tó wá bí débi pé ìwọ anábì táwọn tó lásìkò táwọn sọ yìí ní ọmọ ọmọ ló jẹ́ sí wọn lóòótọ́ àmọ́ anábì ọmọ ogójì ọdún ni ọmọ ogójì ọdún ó ti kúrò lọ́mọ àdúkọ́rùn gbogbo ó ti kúrò lọ́mọ ọwọ́ síbẹ̀síbẹ̀ àbúlé àbí wá dìde ó wá ní sábàlákà ya Muhammad ó ní sábàlákà onítàbà laka máa jẹ máa tàbí ilẹ̀ alihada inú èdè lárúbáwá ń tàbà laka kéèké ọ̀sọ́ fún yàrá èdè yorùbá gbọdọ̀ ní dáa mọ́ ó ní kò ní dáa mọ́ máa jẹ máa tàbí ilẹ̀ alihada ṣé torí tó torí ẹ̀tọ́ wá ní nítorí ẹ̀kọ́ wáyọ́ ni torí wá dàgbọ́ dàgbọ́ fúláfúlá tẹ́wọ́ akójọ bí àyè ọ̀wá sọ fún wa pé wọ́n á kìlọ̀ fún yín ọ̀wá sọ fún wa pé ká kọ òòtà níta abáta wa wá ṣe ababalá tó bí wọ̀ gan ní tí wọ́n ń ṣe ní tí wọ́n kú lé lórí abdulmutalib ẹ̀sìn tó fi tó fi kú haati àti gbogbo àwọn alágbọ́n fi gbogbo tí wọ́n lọ tí wọ́n lọ tí wọ́n ti dọ́ fi kú ìwọ́ wá dé lónìí ó wá ní pa gbogbo àwọn kan tí wọ́n ń ṣe òun kí ibi wọn náà ló bínú ẹ àmọ́ àbújá àbúlá ẹ òun nìkan ló ṣe ni òun ló láyà tẹnu ẹ gbọ́rọ̀ ó ní ká balaka ó ní kò ní sí àbọ̀ máa jẹ máa jàná ilẹ̀ àlè àdà nítorí ìkẹ́ tó fi kó wájọ náà nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ inú Ànábì sallallahu alaihi wasallam ó bàjẹ́ ẹ̀wọ̀n kan báwọn dáwà tá a bẹ̀ sọpẹ́pẹ́ láti lé tí ó wò pé tọ̀ àtìlé láti kẹsọ̀rọ̀ òde àbáwọn aláàlé bá kún tó bọ́ bá jọ kún tó bá dé ta yóò ṣe kí ní àwọn àtọ́mọ̀ so abúlé àti òkòkò tó kíni olókòkò dá olókòkò fún ànábì nàbà wá ń challenge tí wárakọ́ tó tó náà bá tó fún ànábì ní ìròkó yóò padà tẹ̀lé sá ànábì nígbà tí tẹ̀lé yóò wá tẹ̀lé inú ànábì sallallahu alayhi wa sallam inú ànábì bàjẹ́ ànábì wá dìde fún makam ànábì wá dìde kó láàrin wọn Allah subhanahu wa ta'ala wa sọ ní sura kakalẹ̀ gbólóhùn kan àwúlẹ̀ àbí sọ gbólóhùn kan ó dàbí pé ó ní sábà làkì òní kò ní dáa fún un. Allah subhanahu wa ta'ala wa sọ suratul Masad tàbátì àdá sáàmù ní tàbátì àdá hàn ó wá sọ kalẹ̀. nígbà tó wá sọ kalẹ̀ Allah subhanahu wa ta'ala wa ọwọ́ kaló na sáà nàbì tóbi tẹ́pẹ́ lá nàbì subhanahu wa ta'ala wa ní tabbati yada abi lahabin wa tabba ibi dandan Allah subhanahu wa ta'ala ebe Eh, ọwọ́ rẹ̀ méjèèjì kò ní dá ọwọ́ rẹ̀ méjèèjì ibi dáadáa Allah subhanahu wa ta'ala kó máa bá wà sílẹ̀ àmì méjèèjì ma aghna anhu maluhu wa ma kasab kí ló fi lọ́kà balẹ̀ kí ni ń bo láyà tó torí owó tó rò fún un ní àbí torí ọmọ tó ní àbí tó kí agogo tó kó jọ olùfi wá láyà láyà tó fi wá lé tó ti bẹ̀rẹ̀ àti sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ma aghna anhu maluhu gbogbo dúkìá rẹ̀ tó ní kò lè rọ́ lọ́rọ̀ tó bá jẹ́ ọ̀gbẹ́dẹ̀ sí yàrá wa ma kasab àti tó kọ́ wà rẹ̀ sí gbogbo tó ṣe níṣẹ́ kò lè rọ lọ́rọ̀ sayasla naran zata lahab tó bá dijọ́ gbé jàlùkẹ́ yá ma yóò wọlé àtàyé ló ti mọ̀ fún wọlé àtàyé ni Allah subhanahu wa ta'ala ti parí kò sí ìran kan wípé àtẹ̀mọ́ àrùkọ́ bẹ́yà àbúlé àbí òpàdà wà lè tẹ́yì yóò àgbà Islam látàyé ó ní Allah subhanahu wa ti parí náà rẹ̀ ó ní ma adìnà alùmọ́lùmọ́ sẹ́sọ́m sayasla naran zata lahab ó ní yóò wọná iná kẹsẹ̀ náà òmúná lẹ́ẹ̀kẹ̀rẹ̀ àbí iná tó ní tó ní àwọn iná tí tó fèrèfèrèfèrè ó náà láti sí tó bá jẹ́ òkúta kẹyà ṣe wá tó nìkan ó tún kó báyàwó ẹ̀ wọ́n bọ̀rọ̀ àtúntò hàmbá látà àpọ̀ àti ìyàwó ẹ̀ àti lẹ́yìn fún ìyàwó tó ní náà hàmbá látà àpọ̀ méjì ló wà fún hàmbá látà àpọ̀ kan ní a máa kó igi ìtẹ́pẹ́ ìjẹlẹ́gùn yóò máa wá lọ sí ojú ọ̀nà níbi táwọn ẹ̀sọ́ wàhálà ló dáná gbogbo àkọjá gbàgbọ́ bá ló ń jáde lọ kó bá sẹ́kẹ́ ni kó bá mọ kó dira bá nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ lọ. hàmà alákàlà hàtọ́ àtúmọ̀ sẹ́kẹ́ ni àtúmọ̀ gbé òkúkú káàkiri yóò máa lọ sí òkúkú ẹ̀rí ẹ̀sìn ìdáná bí tèmi ẹ̀wọ́ àbí nítorí ọba àdéjọ látọ̀rí ẹ̀sùn tàbátì náà ń ti dé àmàjú wọn lọ́wọ́ nìkan ọ̀rẹ́ ìlú mi bẹ̀rẹ̀ pé lọ sẹ́yìn ní ilẹ̀ ààrẹ òun náà lẹ́kọ̀ọ́ lọ lẹ́lọ bá ọ̀sán pé àwọn ah, ti fẹ́ ti wá sí ibi kan òun ẹ̀lẹ́ ní wọn kó bẹ́ẹ̀ ọdún ti fẹ́ ti báyò ẹ̀lẹ́ ní wọn kó bẹ́ẹ̀ ọmọ yìí pé ẹ̀sìn náà ti sọ̀rọ̀ àwọn ọ̀sán láti gbé wá táwọn àbúlé àti ìgbà tó takọ̀ àná nígbà wọn tóbi ti gbé wọn fi rí omi lẹ́tọ̀ọ́ sí tó lẹ́tọ̀ọ́ sí mu irú rẹ̀ náà ti gbé bẹ̀rẹ̀ lánàá kí ẹ máa takò súnà àdáni sọ̀rọ̀ àwọn àlùsọ̀là kó máa gbógun sí ẹ̀sìn àdáni sọ̀rọ̀ àwọn àlùsọ̀là èèyàn rìn ìrègbè èèyàn rìn ìrègbè lébí kí Allah subhanahu wa ta'ala kó sànù wa Allah bá nìkẹ́lá ní fi jìdìhá hablum min masad wọ́n jọ bí dàbí àmà ìyàwó rẹ̀ tẹ́rí okùn kan okùn kan látara náà mọ́tàdì wọ́n fi kíni wọ́n fi kọ̀ lọ́nù okùn náà ẹ̀dọ́ wà lọ́nà ọ̀dọ́ okùn náà kọ̀ lọ́nù. súrà yìí láti gbà yẹ kí Allah subhanahu wa ta'ala ti sọ fún àbúlà àbí

gbogbo bàyọ̀ bàtà bàbá tí àdá ni síbi pé ó kéré nínú mọ́sálásí láàmúlájí bí láàmúlájí bí àwọn mọ́sálásí káàkiri tẹ́rì pé ìmọ̀mú wa kàtàbá tí àdá ní kàtàbá tí àdá ìwà tó jẹ́ pé súra ẹ̀lùmí ni wọ́n fi ṣépè ẹ kàtàbá tí àdá sàlámùtà àdífà ẹ̀ nípa ọ̀rẹ́ bọ́jú ẹ̀dá kù àti tàbátì àdá àti nínú tàbátì èkó ọkọ̀ ju tẹ́lẹ̀ ẹnìkan wà lóṣù ẹnìkan jẹ́ wà lánàá pé àná náà ni ní wá ń sọ̀rọ̀ nípa tàbátì àyà subhanallah àwọn àdìsí tí ò tí ò ní lálàáfíà àwọn nǹkan tó gbé ẹ̀dí ẹ̀dí ẹ̀dí inú síra síra kíta ní síra tó lálàáfíà tó bá dùn ọwọ́ ní ìtọ́nà àwọn tàbí ànábì ó nígbà míì ànábì àmọ́ ti àwọn tàbí tí wọ́n ti gbé ìwọ́n ní òkè òkun wa èyí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ́ ìdílé ìná ẹni tó kírun lójú ayé àti sọ̀rọ̀ àwọn àlọ́ tánàbí nígbà tánàbí sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́sọ̀rọ̀ wà láyé òun làbúgbà kan nígbà tánàbí ti sàárẹ̀ nígbà tánàbí sàárẹ̀ sórí ànábì sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́sọ̀rọ̀ ànábì ní kí Aisha òun sọ fún àwọn wákàtí kó kí n fáwọn yẹn nígbà àwọn bá ànábì wọn tẹ ànábì wọn sọ ìlágbájá ìwọ ni ó kírun wa àwọn ànábì wọn ní ẹnì kó kírun fáwọn ànábì wọn gbọ́ àbájáde ni wọ́n fi ń kí òun wọ́n wá parí ìrìn àlejò alóòjì àlejò ṣá ìdí náà ìdí tàwọn jàdá ló ń ká tó há ló ń ìdí rẹ̀ lè ju àbá ìdí á láwọn nǹkan tó jẹ pé àwọn nǹkan tó jẹ nǹkan tó fẹ́ lò lẹ́rẹ́ ni pé ó fẹ́ lò pé jẹ pé kéde nǹkan tó yẹ kó lọ ẹ̀ máa kà pé ìpè ní tò eléyìí kò sí bẹ́ẹ̀ o gbogbo àná làwọn tá a ti máa rí àkọọ́lẹ̀ nípa wà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ tó látara eléyìí àyà yìí tíwájú mẹ́tẹ̀ ó sọ̀kalẹ̀ tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi ṣe kíni ó fi fọ èsì ó fi fọ èsì ní fún àwọn fún Abu Lahab nígbà tí ó ṣépè fún anábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó sì dá ọ̀rọ̀ yìí ó dá padà fóun náà tó jẹ́ pé ìpé ń yóò máa bẹ láíláí nígbà tó lè tẹ́lẹ̀ eléyìí ó kọ́ ìrẹ̀wẹ̀sì ọkàn bá nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú wàhálà tó tẹ̀lẹ̀ ibi àá kò ló rí báyìí àmọ́ bí Allah subhanahu wa ta'ala tó fi kú ojú sí ọkàn nàbí sallallahu alaihi wasallam òun náà ni pé àwọn tó súnmọ́ ànábì sallallahu alaihi wasallam jù nínú àwọn àwọn tó jẹ́ ẹni tó jẹ́ ìyàwó ànábì ẹni tó súnmọ́ jù òun náà lè lójú àwọn àti ìṣọ̀lá wa ìṣọ̀lá láti ká ń sọ yìí òun náà ní Khadija tó Khadija yìí òun ló jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gba àti ìṣọ̀lá wa ní òkèlè pọ̀ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba Islam alal Islam òun náà ní Khadija Khadija ibnu Khuwaylid òun náà ní ìyàwó àti ìṣọ̀lá wa alayhi wa sallam وكان قد علمت البشارات وسمعت الإيهاصات arábìnrin tá à ń sọ ìfàdíjà yìí òun ti mọ gbogbo àwọn ó ti mọ̀ pé nǹkan tó jọ bẹ́ẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ nítorí pé pàtàkì ànábì ti rí torí òun náà ló kọ́kọ́ mú ànábì sallallahu alaihi wasallam lọ bá wọn lọ́kọ́ tó kó ń dá ìgbà ìgbà tó kọ̀ mí rí ni o tí ò sí nǹkan kan o wà ní á ah, níbẹ̀ tí ó jẹ́ mi ní o ẹni tí máa ń nǹkan báyìí so a jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ ran sí gbogbo ó sẹ́ni so látara bẹ́ẹ̀ òun náà ló ti jẹ́ pé Khadija òun náà ni àkọ́kọ́ ẹni tó gbà fún Ànábì sallallahu alaihi wasallam ó Islam ẹni ẹlẹ́ẹ̀kejì inú ẹni tó Islam lẹ́yìn Khadija òun náà ni Abubakar tòun gbà tí tẹ̀lé tẹ̀lé kan anabi sallallahu alayhi wa sallam lọ́lẹ́ bá abubakar siddiq radiyallahu anhu abubakar yìí ọ̀rẹ́ ni wọ́n sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam síwájú kó tó jẹ́ kíni kọ́ńtà anabi tó dòbí iṣẹ́ irú wà tí ń pẹ̀lú wà nabi sallallahu alayhi wa sallam táàmìnú ya òun náà jẹ́ ẹni tó jẹ́ kíni ẹni ẹni tó jẹ́ wọ́n ti jọ ń bẹ láti gbà kí ni láti gbà kí anabi òfin dòjì sẹ́ni anabi sallallahu alaihi wasallam wa lọ lè bá ó súnlé lọ lè bá abubakar liyukhbirahu bima akramahu Allahu bihi min an-nubuwwati wa risalah láti lọ lè fún anabi ní o pẹ̀lú àpọ́nlé tí Allah láti fún abubakar ní o pẹ̀lú àpọ́nlé tí Allah subhanahu wa ta'ala aláṣẹ látara pé kí ni ó ti sọ́ọ́ wẹ̀yẹ̀dọ́rọ̀wọ̀ ilẹ̀ ti imáni láti lọ lè pè pé á ah, wọ́n náà ìdí Allah subhanahu wa ta'ala sí kíni tó fi rán mi ni ó wọ́n náà ya gbàgbọ́ rẹ̀ mi tó látara bí eléyìí fa amana bihi duna sí pé yìí níbẹ̀ láláì ẹ̀wọ̀n kaba láláì ṣe kí ta ní sọ̀rọ̀ àwọn àlọ́ sẹ́lá ẹ̀sẹ̀ kọ́lá ló ti gbà gbọ́ kò mọ àwọn pé a ah, yóò ti wá jẹ́wọ̀ àti ah, ìbájọ́ sí kékeré náà ti ìbájọ́ bẹ ó ti wájọ́ náà wà á ti wà ní òde mi ìtàgbélé náà tó máa ń dà mẹ́lù mí náà wọ́n ló máa ń ti wá àti fún wa wọ́n ló máa ń dà fún ẹ̀ eh, àwọn ti wá ti jẹ́wọ̀ ẹ̀ eh, ọmọ ọdún mélòó ni ọ́ burú àwọn kaba á máa ń tẹ̀lé tí ẹ àmọ́látàrà tí Allah subhanahu wa ta'ala fún Abubakar Siddiq radiyallahu anhu tó ó gba anabi sallallahu alayhi wa sallam ó gba anabi gbọ́ ó sì jẹ́rìí òdodo fún anabi sallallahu alayhi wa sallam ìpè a ọdún méjì lọ́wọ́ ẹ̀ anabi gba ọdún tòun náà ló pa àlọ́ jẹ́ pé àwọn ọmọ sáà ń bẹ tó jọ sí dédé pẹ̀lú tabawo nígbà tá nàbí kú ọmọ mélòó lànà sallallahu alaihi wasallam ẹ́ sixty three lànàbí nígbà tá Abubakar ló kú ọmọ tó sixty three làbúbakar tẹ̀wé gbàtà nàbí kú gbàtà tó sixty three Abubakar lu ọdún méjì tó fi ṣe khalifa lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam ọ̀nà kú gbàtà ọ̀nà sixty so Abubakar òun náà lẹ́yìn tó ṣe kíni òun náà ni ẹni tí ó kọ́ gbà fún ànàbí sallallahu alaihi wasallam so látara bẹ́ẹ̀ òun náà ni wọ́n fi fún Abubakar ní lákọ́bù As-Siddiq as ẹni tó kékeré ẹni tó gbà yẹn lódodo ó gbà Ànábì sallallahu alaihi wasallam lódodo láláì máa béèrè ẹ̀rí ìpè ẹ̀ ń gá lórí ẹ̀ ọ̀yá wá fi tó diri hàn ní ọ̀yá kí ló sọ fún ọ gbólókáàdì jágbọ́ ara ò ó gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn tó tún gbà Ànábì sallallahu alaihi wasallam gbọ́ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké òun náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu nítorí pé ó wà lábẹ́ Ànábì sallallahu alaihi wasallam lásìkò yẹn náà ọmọ tá Ànábì mú sọ́dọ̀ ni ọmọ kan kó Ànábì cousins ni wọ́n àmọ́ Ànábì jù lọ lọ́jọ́ eré so Ànábì sallallahu alaihi wasallam Ànábì mú sọ́dọ̀ so òun náà ó wà nínú àwọn tó jẹ́ síkínni nínú àwọn tí wọ́n gba ọgbà fún Ànábì sallallahu alaihi so Ànábì sallallahu alaihi wasallam ó gba nígbà látùgbà tí a ń sọ yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ kan sára káwọn kùrẹ́ìṣì nígbà tí kò sówó nígbà tí bí pọ̀ òun náà ló pàá tí wọ́n fi pín àwọn ọmọ yẹn tí wọ́n mú wọn sọ́dọ̀ àbútọ́lì tó jẹun kó ànábì tó wọn náà mú ànábì sallallahu alaihi wasallam sọ́dọ̀ nígbà tí ò sówó lọ́wọ́ ẹ̀ má látara bẹ́ẹ̀ Al-Abbas tó náà tó jẹun kó ànábì òun mú ó mú jaafar ó mú sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi mú ali ibn abi talib anabi mú ó mú sọ́dọ̀ so látara bẹ́ẹ̀ ó wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó súnmọ́ láti bàlágà nígbà yẹn gbóná ti gbà fún anabi sallallahu alayhi wa sallam yẹn so ìtàn sọ fún wa pé ọmọdún ali lásìkò tá à ń sọ yẹn bí ọdún mẹ́wàá ni òun ni Ali bin Abi Talib wà nígbà yẹn so òun náà ó gba Islam ó gbà fún anabi sallallahu alayhi wa nínú àwọn tó tún gbàgbà nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn tí wọ́n jẹ́ ẹrú tánàbí sallallahu alaihi wasallam bọ́kùn lẹ́rù wọn so òun náà ni zaid bin haritha bin sharahil al-kalbi zaid òun náà wà nínú àwọn tí wọ́n ti nínú nínú àwọn tí wọ́n kọ́kọ́ nẹ́bí sallallahu alaihi nínú àwọn ẹrú zaid tá sọ yìí à ẹrú ni nígbà jàhílíyà so tó jẹ́ pé à Waraqatu bin Nawfal ẹ eh, Khadija ló wá fún anabi sallallahu alayhi wa sallam anabi wá bọ́ fún ẹrú anabi bọ́ lọ́rùn rẹ̀ so òun náà ni ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn tí àwọn jẹ́ ẹrú tó yẹ pé òun náà gba Islam so látara di eléyìí àwọn mẹ́rin tá a dákọ̀ yìí àwọn náà ni àwọn àkọ́kọ́ tí wọ́pọ̀ gba Islam látọwọ́ anabi sallallahu alayhi wa sallam so lẹ́yìn ìgbà yẹn anabi sallallahu alayhi wa sallam anabi wa bẹ̀rẹ̀ sí ṣe dáwà anabi wa ṣe dáwà pẹ̀lú abubakar abubakar kún anabi sallallahu alayhi wa sallam anabi kún ó kún anabi lọ́wọ́ ó sì anabi nìkan wọ́n bẹ̀rẹ̀ sí gbé dáwà káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí pépè wọn àwọn èèyàn nínú àwọn nǹkan tí abubakar ṣe òun náà ni pé àwọn ẹlòmíì tó bá jẹ́ ẹrú ààbò ara rẹ̀ yóò fi ra ẹrú yóò wá bọ́kùn ẹrú yóò bọ́ ọlọ́run wọn tó bá bọ́kùn ẹrú ẹrú wọn yóò sọ wọn di mùsùlùmí ṣògbóró àwọn eléyìí nínú àwọn nǹkan tí Abubakar tó ń gbìyànjú láti ṣe nínú dáwà yìí tó lẹ́yìn ìgbà tí wọ́n ṣe dáwà yìí lọ lẹ́yìn ìgbà yẹn nínú àwọn tó tún gba Islam tó tún wà níwájú àwọn náà ni osman bin Affan Usman bin Affan tó jẹ́ kó náà ni khalifa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Zubair bin Awam al azadi òun náà gba islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni abdulrahman ibn awu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni saad ibn abi waqas az-zuhri gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni talha ibn abdul ubaydillah ad-daymi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn táà ń sọ yìí báyìí ẹni aláwọ̀ abubakar bí aláwọ̀ aláwọ̀ islam abubakar ló sàlàyé islam fáwọn gbogbo àwọn táà kà yìí nìsín abubakar yìí sàlàyé ọlọ́ ìdúró islam tiwọn ni ṣàyẹnà ìṣe islam nígbà tó wá ojú islam tí wọ́n tán wàá tà bí i ilà nàbí sallallahu alayhi wa sallam ó wá kó wọn lọ nígbà nàbí sallallahu alayhi wa wà á sílẹ̀ mú tó bá ti wọ́n gba islam gbogbo àwọn táwọn wíyì nísìnyí èèkan ni wọ́n nínú Quraysh èèkàn ni wọ́n ṣe pé ìsìláàmù wọn ó tún fún Ànábì sallallahu alaihi wasallam ó tún fún ní ìfọ̀kànbalẹ̀ látara pé ah, àwọn tó gba ìsìláàmù yìí á ah, àwọn èèyàn ńláńlá ni wọ́n inú ìdílé lára wá lẹ́yìn náà ni àwọn tó tún tẹ̀lé wọn àwọn náà ní Abu Ubaida amir bin jarrah abu ubaida òun náà tẹ̀lé wọn nínú àwọn tó gba islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni abu salama bin abdul asad òun náà tẹ̀lé wọn ọlọ́run nìkan kọ́ yàwó ẹ̀ òun náà gba islam sí àmàtí umu salama gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-arqam bin abdul arqam òun náà gba islam usman bin maz'un òun náà gba islam wa akhwahu àtàwọn ọmọ ìyá rẹ̀ méjì tá a pè ní kùdáàmà àti abdullah tó jẹ́ pé àwọn náà ibn mas'ud òun náà ni wọ́n gbogbo àwọn tá a sọ yìí àwọn náà gba islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ubaydatu بن الحارث بن عبد المطلب بن عبد المناف جابه هنا سعد بن زيد بن عمرو بن نفيل جابه هنا يهود هنا فاطمة بنت الخطاب تجي أما يا عمر بن الخطاب فاطمة بنت الخطاب فاطمة بنت الخطاب هو دي إسلام سوى عمر بن الخطاب تبقى إسلام tó jẹ́ ọmọ ìyá fún Umar ibn Khattab òun ti gba islam síwájú kí Umar ibn Khattab ó tó gba islam ó sáwájú Umar débi islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Khabbab ibn al-Arat òun náà gba islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ja'far ibn Abi Talib tó jẹ́ ọmọ ìyá Ali ibn Abi òun náà gba islam àtìyàwó ẹ̀ jíjà fún àwọn fífún ọ̀mẹ́ ìfúntú ọ̀mẹ́ yìí òun náà gba islam ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni Khalid ibn Sa'id Khalid ibn Sa'id ibn al-As àtìyàwó tiẹ̀ náà tó jẹ́ Umayya tẹ́ ẹ bá ń wo ní sìn áì pé bọ́sẹ̀ ń gba islam bẹ́ẹ̀ náà ìyàwó ń gba islam so eléyìí ó túmọ̀ pé kí ni ó túmọ̀ pé ìyàwó ti di ni wọ́n ẹ̀ nígbà tí wọ́n bá di mùsùlùmí ìyàwó á jó wọ́n á lọ́wọ́ ọmọ kèsì náà lọ́wọ́ máa bá lọ ẹ àbí ọwọ́ àgbà súnà ní sallallahu alaihi wasallam olóòmà ṣe súnà pé ah, islam ọlọ́bẹ̀ yọ òun náà là ń bá bọ̀ tẹ́lẹ̀ mo wá ṣe súnà ní sallallahu alaihi wasallam mo pa bídí àti púpọ̀ ọgbọ̀n kájì ìyàwó rẹ̀ wá ní rárá òun nípa bí o òun máa ṣe gbọ́ ẹ̀ lòun máa ṣe lò ó túnmọ̀ pé ilé ìwé ṣe àwọn òbí náà ẹ̀ ń torí pé tí ọkọ tí Allah subhanahu wa ta'ala bá ṣàánú ọkọ tó wá fi mọ̀nà bí ah, ojú ọ̀nà tó tún dáa ju náà wà bẹ̀rẹ̀ lórí tẹ́lẹ̀ ó yẹ kí ọkọ tí àwọn náà ó ṣe kí àwọn náà ó tẹ̀lé eléyìí òun náà ni wọ́n tún máa fi á ah, ìyàwó mi òun náà ni irú ìyàwó báyìí tó látara di eléyìí ìyàwó tiẹ̀ náà tó kọ̀ rẹ̀ jẹ́ òmẹ́yìnà ní tòkàlẹ̀ òun náà tẹ̀lé tòkẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ya rẹ̀ tó jẹ́ amúrú sa'id bùnà al òun náà tẹ̀lé hàtì bùnà hàrí òun náà tẹ̀lé wọ̀mùrà àtúwú fàtímàtú bíntul mujallal ìyàwó tiẹ̀ náà òun náà gba islam pẹ̀lú ẹ̀ wà òun náà tẹ̀lé tó náà gba islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìyàwó jẹ náà tó ń kọ̀lẹ̀ jẹ́ ọ̀kẹ́ ìhàtú fẹ́tù yẹ̀sà wà ó al-ahar muhammad bin harith wal-mutallab bin azhar wà bin azhar bin rabra fẹ́tù abi awu gbogbo àwọn tá a kàkàlẹ̀ yìí gbogbo ni wọ́n ṣe gíní wọ́n gba islam kí islam wọn ní ti ń pawọ́ tẹ̀lé ra wọn wà umayr wà nu'aym bin abdullah bin usayd an wọn gba islam wà á wùlá ìlú hum qurashiyun gbogbo àwọn tá a kà pátápátá yìí inú ọ̀nà Quraish ni wọ́n inú ọ̀nà Quraish ni wọ́n mímú tó wọlé wà àbúkálì ṣáta ní Quraish àwọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ìyá ìdílé kọ̀ọ̀kan ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ gbogbo wọn pátápátá inú ti rẹ̀ Quraish ni wọ́n inú fábílì àtẹ́bí sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ wọn náà ní gbogbo àwọn tá à ń sọ yìí ibẹ̀ ni wọ́n ti wá tó gbogbo àwọn wọ̀nyí àwọn náà ni àwọn tí wọ́n kọ́kọ́ gba ìsìlámù nínú àwọn tó tún jẹ́ àṣà àbíkúnlẹ̀ awàlú àwọn ẹni wájú nínú àwọn tí wọ́n kọ́kọ́ gba ìsìláàmù lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí kùrẹ́yì àwọn èsè ìran kùrẹ́yì tó inú wọn náà ni abdullahi bin masoud wa alhugale inú wọn náà ni masoud bin rabi'a alqari inú wọn náà ni abdullahi bin jahash náà lọ wa àtọmọ ya rẹ ti jẹ abu ahmad bin jahash náà lọ náà wa inú wọn náà ni suhaib bin sinan rumi suhaib rumi inú wọn náà lọ wa ọmọ inú wọn náà ni abbas yasar al inú wọn náà ni bàbá yasir Ammar ibn Yasir baba Ammar ó gba Islam Yasir tó náà jẹ́ bàbá rẹ̀ òun náà gba Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni màmá Yasir ti jẹ́ Sumayya Sumayya òun náà lẹ́ni àkọ́kọ́ sákọ́ pa nínú Islam wọ́n pa òun orí Islam ni wọ́n fi yà jẹ wọn wọ́n fi eréṣiríṣi wàhálà wọ́n fi wọ́n ṣe wàhálà lóríṣiríṣi wọ́n kó ìyà eréṣiríṣi náà kó bá wọn látara tó ń gba Islam òun náà ló jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́ kú nínú Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni amir ibn buhaira òun náà wà nínú àwọn tí wọ́n ti kí ni nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ gba islam nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ gba islam nínú àwọn obìnrin yàtọ̀ sáwọn tá a ti dákọ síwájú nínú àwọn obìnrin nínú wọn ni umu umm ayman wà umu ayman barakatu alhabashiya maulatu rasulillahi sallallahu alaihi wasallam ẹrú bàbá anabi sallallahu alaihi wasallam tá a nàbí jòmú ẹ ona ni umu aiman tí orúkọ rẹ̀ jẹ́ baraka baraka gbogbo orúkọ rẹ̀ alhabashiya ara habashalu ọba ethiopia ni ona wà náà àwọn tí wọ́n kọ́ gba islam wàhálà tubu ona lẹ́nu tó segin ni ona lẹ́nu tó kọ́kọ́ kọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́yà ẹ̀ wà umu alifadu lubaba tulukubra bitu haris alihilaliya umu lubaba ẹ̀ inú ẹ̀ náà alifadu torúkọ rẹ̀ jẹ́ lubaba ona nínú àwọn tó kọ́ gba islam ló wà nínú àwọn nínú àwọn obìnrin so eléyìí ó jẹ́ ìyàwó fún al-Abbas ibn Abdul Muttalib ìyàwó Abbas wọn wà náà ti wọn gba Islam wà Asma'u bintu Abi Bakr as-Siddiq radiyallahu anhu gẹ́gẹ́ náà ni Asma'u bintu Abi Bakr tí ń jẹ́ ẹ̀gbẹ́ fún Aisha radiyallahu anha wà nínú ẹ̀mí àkọ́kọ́ tí wọ́n fi kéde tí wọ́n kọ́kọ́ gba Islam wọ́n kọ́ àwọn tá a kà kọ́ kalẹ̀ yìí nínú àwọn tọ́kọ́ gbáwájú nínú ìsìláàmù yìí àwọn náà lọ́gbà bí wọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àtàbíkúnà àwàlú tọ́ba sọ fún wa pé àtàbíkúnà àwàlú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gba ìsìláàmù àwọn wọ̀nyí àwọn ni àwọn tá a ń sọ yìí tó lẹ́yìn látara bẹ́ẹ̀ lẹ́yìn àwọn tá a ń sọ yìí òun náà làwọn mìíràn tó wá ń àwọn tá a dákọ̀ yìí díẹ̀ nínú wọn díẹ̀ nínú àwọn tá a dákọ̀ ni tó torí pé tá a bá lọ ta ó kọ́ wọn àwọn tó ń jẹ́ ní àkọ́kọ́ yìí tó àwọn tó ń kọ́ jẹ́ ní àkọ́kọ́ yìí wọ́n tún nǹkan bíi kíni wọ́n tún nǹkan bíi ní àtúwọ̀ sàlàfì bíi one hundred and thirty nínú àwọn sọ̀hábà òun náà ni àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe kíni tí wọ́n kọ́kọ́ gba ìsìlámù tó èdè ń ka wọn kò kí àkọọ́lẹ̀ fún pélé dé báyìí ló ń ka wọn àmọ́ wọ́n lé ní kíni wọ́n lé ní tàbí ọgọ́rùn-ún àti bíi ọgbọ̀n so gbogbo àwọn yìí wọ́n gba islam aslamu qabla al-hijra bid-da'wa so àwọn yìí nísìnyí wọ́n gba islam tiwaju kótó sẹ́kẹ̀ni tiwaju kótó nípa àti ìṣe ìjìra rẹ̀ pẹ̀lú náà ni wọ́n gba islam so àwọn míì bẹ tó pé àwọn náà padà wá sẹ́kẹ̀ni wọ́n padà wá gba islam lẹ́yìn ìgbà anabi sallallahu alayhi wa tí anabi ṣe hijira lọ sílu àmàdínà pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá tún di ọjọ́ mi a sọ̀rọ̀ nípa ibadatul mu'minin wa tarbiyatuhum tó bó làwọn mùmíní tí wọ́n ń jọ́sìn láti kó sáà ń sọ yìí bó ni wọ́n so òun náà ni ó jẹ́ ìlọ sí áńsọ̀ ní pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala nígbà tí àyè bá tún wà fún wa lórí sí ọ̀sẹ̀ ìtàlá fún nígbà míì هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك